لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أفوني ترى أواديث و àwọn afọ́nitìrà mú àwọn àhàdìtì wá lóríṣiríṣi nípa bánabi sallallahu alaihi wasallam pẹ̀lú ṣíṣe sọ̀láàtù kusuf ètò sì dọ́gba jù ọ̀nà lè ta ti sọ yẹn bánabi sallallahu alaihi wasallam ó mú wá ní rọ́kà méjì nínú gbogbo rọ́kà kọ̀ọ̀kan rúkú méjì méjì ló wà ń bẹ̀ sọ̀láàtù kusuf lódodo lódodo tí ẹ bá fẹ́ ṣe gẹ́gẹ́ bó ṣe wáyé ẹ̀yin ò rí i pé ẹ̀rù báyà ẹ̀rù báyà púpọ̀ láti jẹ́ ẹni tó ṣe pé yóò lè pé e. gẹ́gẹ́ bá nàbí sallallahu alaihi wasallam kó ti ṣe mú wáyé ṣùgbọ́n gbogbo nǹkan tó bá le pẹ̀lú pé ẹ̀yàn bọ́lọ́ ọba dúró kó máa rọrùn láti ṣe pàápàá jùlọ pàtó ṣe pé gbogbo nǹkan tá a bá ti pè lẹ́sìn ṣe là ń ṣe é torí ká lè bàbá ìyọnu ọlọ́run bá wa pàdé. oríṣiríṣi àwọn rìwáyà tìlú tún wá nípa ọ̀nà tá a gbà máa ṣe sọ̀láàtì kusuf a rí nínú àwọn rìwáyà ìsopọ̀ ànábi sallallahu alaihi wasallam rúkú mẹ́tamẹ́ta ló ṣe nínú rákà kọ̀ọ̀kan rúkú mẹ́tamẹ́ta ló ṣe nínú rákà kọ̀ọ̀kan a rí rìwáyà tó tẹ̀ pé ní rúkú mẹ́rin mẹ́rin nínú rákà kọ̀ọ̀kan. alimami Abu rahimahullah ta'ala àwọn sọ pé sọláàtì kusuf kò sí ìyàtọ̀ láàrin rẹ̀ àti àwọn sọláwàtì yòókù rákà méjì péré náà ni rúkú kọ̀ọ̀kan ní rákà kọ̀ọ̀kan so bóòlù tó a jẹ tẹ̀lé sọ pé rúkú kọ̀ọ̀kan ní rákà kọ̀ọ̀kan nígbà tó sì pé ní tó sì wà nínú àwọn àdéhùn tó gún régé látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam onáà nípa anabi sallallahu alayhi wa sallam rúkú méjì méjì náà ló ṣe nínú rákà kọ̀ọ̀kan al-imam àwọn sọ pé dúfà òní pé rúkú méjìméjì nínú rákà kọ̀ọ̀kan tẹ̀ ń sọ yẹn àwọn ò lè gbá wọlé torí pé àwọn ìgbà wa mi náà tó wá àwọn náà tó fẹsẹ̀ rinlẹ̀ wọ́n sọ pé rúkú mẹ́ta mẹ́ta nínú rákà kọ̀ọ̀kan àwọn míì tiẹ̀ sọ pé rúkú mẹ́rin mẹ́rin nínú rákà kọ̀ọ̀kan a sì mọ̀ pé nígbèsí ayé ànábì sallallahu alaihi wasallam ànábì òṣìṣẹ́ láti kó sófin lẹ́ẹ̀mejì rí ẹ̀ka ṣoṣo náà ló ṣe sọ̀láàtù kùsùfùrì wọn ò sì sọ pé ẹ̀kan ṣoṣo tó ṣẹ́hùn ẹ̀ẹ̀mejì ẹ̀mẹ́ta iná ló ṣe níjọ́ ẹ̀yọ̀ kan eléyìí túmọ̀ sí wípé sọ̀láàtù kùsùf ẹ̀ẹ̀kan tá a náà fi ṣe yẹn kò lè jẹ́ bẹ̀sẹ̀ fẹ́tẹ́yìn ní mọ́tẹ̀lẹ̀ fẹ́tẹ́yìn kò lè wá lọ́nà méjì tó yàtọ̀ síra ọ̀nà ẹ̀yọ̀ kan náà wa innama al-khilafu natijun an ikhtilafi ar-ruwati fi hikayati nípa ọ̀nà tí kálukú gbà sàlàyé báwo wà láṣìṣe yìí ti ṣe ṣẹlẹ̀ lérò alimami abu hanifa rahimahullah wọn ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn hadith tó tọ́ka sí pa nàbí sallallahu alaihi wasallam ó ṣe rúkú méjì nínú rákà kọ̀ọ̀kan àbó ṣe rúkú mẹ́ta pàápàá jùlọ èyí tó sọ pé ó ṣe rúkú mẹ́ta àti sọ pé sọ ṣe rúkú mẹ́rin wọn ní ṣe làwọn eléyìí wá nínú àwọn riwaayati Aisha radiyallahu anha àti riwaaya Abdullahi bin Abbas radiyallahu anhuma wọ́n ní tí wọ́n bá tó sọ́fù nínú sọ́lá àwọn tá ló máa ń bẹ lẹ́yìn imam mubasharatan àwọn tá ló máa ń bẹ lẹ́yìn imam tààràtà àwọn ọkùnrin ni lẹ́yìn àwọn ọkùnrin kọ́ àwọn ọmọdé kéékèèké lẹ́yìn àwọn ọmọdé lọ́sẹ̀sẹ̀ wá kan àwọn obìnrin. al-imam abu hanifa rahimahullah ó ní tó súnmọ́ kó ṣẹlẹ̀ ní wípé gbàtà nàbí sallallahu alaihi wasallam tó ṣe rúkú rọ̀ nínú salatul kusuf ó pẹ́ jọjọ kò tètè gbórí sókè àwọn ọmọdé ó ti wá rẹ̀ àwọn àwọn wá wò ó pé kí ló dé tá nàbí sallallahu alaihi wasallam fi gbórí sókè bí táwọn náà ti gbórí sókè kí wọ́n fẹ́ wo ti ń lọ níwájú wọ́n bá ba pa àwọn kan nínú àgbàlagbà náà gbórí sókè pé kí ni ń ṣẹlẹ̀ so gbàtí àwọn aṣèbẹ̀ tán lè tẹ́ni tí àwọn náà wò kó tiẹ̀ káná bí o gbórí sókè pọ̀ táwọn náà ti gbórí sókè tó wọ́n á kàńkà pé bóyá náà ti gbórí sókè ni a jẹ́ pé rúkú nàmbà wán gbà tó tún ṣe sáà wọ́n ti gbórí sókè pé kò tí gbórí sókè ni wọ́n tún gba táwọn míì náà tún ti gbórí sókè wọ́n ní a jẹ́ pé rúkú nàmbà tù wọ́n ní ntòsí lè ṣẹlẹ̀ sáwọn ọmọ wẹ́wẹ́ ó lè ṣẹlẹ̀ sí àwọn obìnrin náà nítorí pé sáfù àwọn obìnrin ẹ̀yìn ni kẹ́ẹ́ bó ṣe jẹ́ pé sáfù àwọn ọmọdé náà ẹ̀yìn táwọn àgbàlagbà ni. a rí i pé bó ti ṣe dáa tó bó ti ṣe ṣe é ṣe kápọ̀ ṣẹlẹ̀ tó ṣùgbọ́n kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nítorí pé dáwọ́ pé bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ ní kí wọ́n ọ̀rọ̀ sàábì tó sọ kàtẹ́yìn nínú gbogbo torí ẹ̀ ntí imaamu abu hanifa rahimahullah sọ ń bẹ̀ yẹn la hadd lahu min an-nadar li fasadi i'tibarihi kọ̀lẹ́tọ̀ sí pé káti ẹ̀ wówó nítorí pé kí ni ìyànjú ni tọ́takùn tó wá nínú ẹ̀rí tó múnádókò torí ẹ̀ gbogbo ẹni tó bá gbìyànjú tí ìyànjú rẹ̀ tọ́wọ́ àtakùn tó wá nínú ẹ̀rí nínú alukur'an àbí sunnah nabi sallallahu tó fẹsẹ̀ rinlẹ̀ ìyànjú yẹn la hadd lahu min an kò lẹ́tọ̀ọ́ sí ká tiẹ̀ bójú wo wò kò lẹ́tọ̀ọ́ sí pé ká síjú wò nítorí pé lajtihad ma'an nas kò sáyè fẹ́ni kankan láti gbìyànjú nígbà tẹ́rì ń bẹ kò sáyè fẹ́ni kankan láti gbìyànjú nígbà tẹ́rì ń bẹ ìyànjú rà gẹ́gẹ́ bíi tayammum ní nígbà tómi ń bẹ tómi bá ń bẹ sọ̀rọ̀ sí tayammum àárẹ̀ oṣù máa ṣíọ́ kí ló wá fẹ́ fi tayammum ṣe ń gbà náà torí ẹ̀ ló ṣe jẹ́ pé bá ti ṣe máa ṣe sọ̀látul kusuf nìyẹn sọláàtì kusuf ó wà fún ìrántí ọlọ́run káṣí pé sọláàtì dúró káṣí àdúrà kàtọrọ àforíjì nínú tí ó sì mú kí nǹkan yẹn kó tètè kúrò náà ní ká máa tọrọ àforíjì káṣí jẹni tí ó máa ṣe sàrà ká máa tọrọ àforíjì ká jẹni tí ó máa ṣe sàrà yóò máa ṣe sábàbí kí àìhàn òye oorun yẹn kó tètè kúrò lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn àhàdé eléyìí tí ìmáàmù mú wá níbi tó ti ń ṣe àlàyé fún wa nípa àwọn àyapa tó wà nínú àwọn oríṣi ọ̀nà tá a máa gbé sọ̀látùl kùsúfù gbà ẹ̀yìn rẹ̀ ni wọ́n á bẹ̀rẹ̀ àlàyé nípa sọ̀látùl istisqa sọ̀látùl istisqa istif'al lédè lárúbáwá ó túmọ̀ sí pé at-talab al-alif was so alif yẹn àti sin àti ta ń túmọ̀ sí pé yẹn tọrọ yẹn kí sọláàtì lè sèkọ́ sọláàtì tá a ṣe láti tọrọ láti tọrọ omi mímu a ṣe sọláàtì láti tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba kó fún wa lómi mu alọ̀pọ̀lọ́ ọba ló máa ń rọ̀jò òun náà ló sì máa ń mójò máa rọ̀ tó bá wọ àrùn kọ́pọ̀ tó bá sì wọ àrọ̀ díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àyè lọ́wọ́ àláyé tó ṣe pé òjò kìí ti rọ̀ ń bẹ̀ rárá ó sì ń bẹ nínú àwọn àyè tó ṣe pé tó bá rọ̀ ń bẹ̀ ìwọ̀nba díẹ̀ tí ò ní tó mu ni à ń bọ̀sibọ̀si pàápàá fẹ́ràn mu àbá fi dàpọ̀ ó sì ń bẹ nínú àwọn àyè tó ṣe pé òjò a máa rọ wábiwọ̀sí níbẹ̀ tó bá rọ awolé apá nǹkan apá nǹkan ọ̀sìn apá nǹkan ọ̀gbìn jẹ́ ọlọ́mọba ti ṣe máa sọ láàrẹ̀ bọ́ba ti ṣe wò òjò yìí báyìí ó pàtàkì púpọ̀ ní gbogbo ibi tí èèyàn bá wà lókè pẹ̀ èèyàn ń bùkátà omi a sì mọ̀ pé ọ̀kan gbòógì nínú ọ̀nà pàtàkì tá a fi rómi eléyìí tá a nídìí fún mímu àbí ìta nídìí láti fún nǹkan oko wa mú àbí ìta nídìí láti fún àwọn nǹkan ọ̀sìn wa mú òun náà ni òjò òjò tó lọ́wọ́ bá ń rọ̀ yìí ńlá ni eléyìí tí ń bùkátà ká máa dúpẹ́ fún ọba lọ́pọ̀lọpọ̀ lórí ẹ̀ kò ṣeé fowó rà tọ́jú ń sọ fún wa nínú sáyẹ̀nsì wípé bóyá òòrùn lọ́pa omi tí ń bẹ lókun omi tí ń bẹ lódò gbogbo ẹ̀ ọwọ́ di ọwọ́ di oru omi orí omi ẹ̀ wọ́n lọ sókè wọ́n á lọ péjọ nígbà tó péjọ kíní kan kọlura wọn ọwọ́ á dàrá nígbà tó dàrá nígbà wọn kọlura wọn yẹn dàbí kẹfì yìnyín kẹfì lù yìnyín omi wọn ń kàn gbọ́dọ̀ ọlọ́run á wà ọlọ́run ní kankan tó ń ṣe ń bẹ̀ wọ́n rẹ bí àwọn sáyẹ́ntìsì ṣe gbé wá nù nígbà tó ti pa àwọn ọlọ́nà nǹkan tí wọ́n gbàgbọ́ ṣùgbọ́n àwọn agbọ́lọ́wọ́ bá gbọ́ kátẹ́ pé bẹ́ẹ̀ náà ni kò sàdédé ṣẹlẹ̀ ṣùgbọ́n ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba wa nítorí pé la shay'a yahduthu ala al-ardi ala sabili sufa kò sí nǹkan kan tí a sán lásán tó lè mú ṣẹlẹ̀ ọlọ́run ọba ló máa ń rọ́jò èyí wọn fẹ́ ṣàjọyọ̀ fẹ́ ṣàjọyọ̀ àwọn kan á sọ pé àbíkẹ́ fáwọn lówó àwọn ó sì gbàgbó funfun àìsí bẹ́ẹ̀ òjò ló máa tún yín ká ẹ̀ wá ń fún wa lówó ẹ̀ ń fún wa lágbó funfun pé kíni wọn wọn bá rọ jù wọn náà ti ṣe léwu fún wa faqad kafarta billah kufrun billahi fi rububiyyah o sì kúfùrù sọlọ́nù nínú rububiyyah ó sì bẹnu ashna'i anwa'i kúfùrù kò sí kúfùrù tó dáa o àmì ní ìtún bẹnu ètò burú jù ọkàfàrà billahi fi fi'lin min af'alillah o sì kúfùrù sọlọ́nù nípa ọ̀kan nínú sẹ́tọ̀lọ́ wọn bá ń ṣe ó mú iṣẹ́ ń kú lọ́dọ̀ ọlọ́run kọ́ lọ́wọ́ bá kọ́ ní iṣẹ́ ẹlòmíì ló ṣe sẹ́nu kó burú jáì ọ̀dà ẹnìkan á ní ọlọ́run kọ́ là wá ń bẹ̀ ó ṣòro kó òun tó lè ṣerú rẹ̀ ń tó pa ọ̀dà ìgbà tó ń pariwo tó sọ pé bàbá kan tó wà ń lé yín bàbá kan tó wà ń lé yín ní ìjókòrò ọ̀rẹ́ ọbọ̀ sí ibi tí wọ́n ti ní kọ́ wá sí interview bàbá burúkú ni eléyìí ń kọ́ kọ́kọ́ mọ̀ àbí ọ̀kọ́ mọ̀ táwọn kìíní kan ṣe lánàá ọmọ kú lónìí ẹ̀ ṣàìmọ̀ pé sẹ́mọ̀pá bẹ̀rẹ̀ náà ni ní yorùbá lẹ́bù eléyìí ń kọ́ kí ni wọ́n ń pè lábẹ́ ṣẹ̀ríà ṣírkùn billahi fi rububiyyah ó sì kọ́ mọ́ bàjẹ́ lẹ́nu yorùbá àwọn ọ̀gbà pé tí dáadáa bá sà wọn wọ́n lè sọ ara ara pàkànnà tó sọ pọ́nà ló mu wá àmọ́ aburú kì í ṣe wọ́n táwọn ọmọ pọ́dọ̀ ọlọ́run ọba ìlàdánwò yẹn ti wá àwọn kì í má bẹ́ẹ̀ àwọn máa ń ṣe ṣírkù billah fil rububiyyah torí ẹ̀ lẹ́sìn máa rí tí wọ́n máa kọ́ àkọ́lé sára ṣọ́ọ̀bù wọ́n máa kọ́ sára mọ́tò wọ́n máa kọ́ sára machine ọlọ́run ò ṣe bí ènìyàn ní ẹ̀bẹ̀ kọ̀dá dúpẹ́ rí wẹ̀rì lágbàlagbà bá kú wọn òkú agbani òkú ẹ̀gbẹ́ ẹsẹ̀ bí obi ni obi o obì tútù tọmọdé bá wá kú sọlọ náà ló tún ṣèyí subhanallah lódodo lódodo lódodo kò sí tó ṣe ọ tí ọjọ́ pọdọ Ọlọ́run ló tó rí tí ọ̀dọ́ pọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá. olukolu mi qul kullun ha indillah eko li ha'ula'il qawmi ni eko yafqahuna haditha. sọ fún wọn pé àti dáadáa ta ìdá ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá kí ló ṣe yín tọrọ kì í ye yẹ̀yìn. tọ́ ma asabaka min hasanatin famin Allah wa ma asabaka min sayyi'atin famin nafsik. èyí wọn tún ti jẹ́ bí ètò bá sí ọ ní dáadáa ọ̀dọ̀ ọlọ́run ti wá ọ ètò bá sí ọ láì dáa tó o bá fẹ́ ṣe tarjama harfiyya tó o fẹ́ túmọ̀ rẹ̀ alifabẹ́tíkàlì pé ètò bá sì sí ọ láì dáa ọ ọ̀dọ̀ rẹ ló ti wá. ẹlòmíràn àwọn òpin sí àyà yìí ọ̀tako tọ̀hún ọ̀tako torí tí wọn bá ń sọ ń bì ní pé ma asabaka min hasanatin famin Allah gbogbo tó bá sí ní dáadáa ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá. وما أصابك من سيئة فمن نفسك ìjọba ṣe ọ́ láì dáa fàbí sábàbí nafsika wọ́n lọ fà á wọ́n lọ fà á kọ́dà gan tọ́lọ̀ bàbá fẹ́ fi ẹ̀ṣẹ̀ wa gbogbo ẹ̀ṣẹ̀ wa fi bí wá ní àní bẹ́ẹ̀ má wọ̀yẹ́ àfú nínú àyà mi wọ̀yẹ́ àfú àǹkẹ́tì ọlọ́run tó ń sọ àmójúkúrò nídìí púpọ̀ nínú àìdá àtàṣìṣe yín torí tó bá tó gbogbo ẹ̀ lọ́lọ́run fẹ́ máa fi bí wá ni kò ní sáyè fún wa láti rátẹ́gùn mi mà. torí di eléyìí ọlọ́run bá ló máa ń rọ́jò ọlọ́run bá ló máa ń ṣe yẹn láǹfààní ọlọ́run bá ló máa ń níyàn lára eléyìí ń bẹnu rògbòbíyà èyí tá a gbọ́dọ̀ ṣe èméjì nípa rẹ̀ a gbọ́dọ̀ ṣe èméjì nípa rẹ̀. nígbà tó ń lọlé bàbá kan ọ̀tà ka sóhun láti gba yẹn gbogbo test táwọn bá ṣe ń sùn máa ń fèlè ní ẹ̀gbọ́n nǹkan bẹ bàbá kan tàka sí ọwọ́ náà ṣe ta sí wọn àti ẹsẹ̀ pé ká tiẹ̀ ti ká àwọn amàtìrànmọ́rọ́ amàtìrànmọ́rọ́ títí máa ní o fi máa yòrò o fi máa yòrò o fi máa yòrò àròkù wa sẹ́kù lára gbàǹdùkú tí ò sí máa ní bẹ́ẹ̀ mà ọlọ́dà kò má fi ṣàdánwò fáwa torí délé ọlọ́run ló máa ń rọ́jò òun náà ló lè mójò máa rọ̀ òun ló máa ń rọ̀jò òun ló lè mójò máa rọ̀ torí ẹ̀ ọwọ́ alátọ́dọ̀ anábì sallallahu alayhi wa sallam pàdánù tọrọ òjò gba àwọn ọ̀nà kan àwọn ọ̀nà kan kìí sọ̀nà ẹ̀yọ̀ kan ṣoṣo ọ̀yẹ̀ káwa náà mà ẹ̀rì pé lọ́pọ̀lọpọ̀ àwùjọ pàápàá láwọn ìlú tójú ọba rọ̀ nínú sísí ayé dúdúdú náà lọ́pọ̀lọpọ̀ tún wá wọ́n wọn gbẹ bọlọ sórí ta ẹ bá ń gbẹ bọlọ sórí ta kí ni wọn arọ jò náà rí sẹsì ẹkọ ni ni ọrọ jò abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ ká fura o ntí islam mú wá fáwa àwa gẹ́gẹ́ bíi mùsùlùmí àwa gbọ́ ọlọ́run ọba gbọ́ àti ntẹ̀lẹ́tà nàbí wa muhammed sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ibi tá a ti máa mọ̀ ọ́ ní mùsùlùmí ni pé gbogbo ìgbésẹ̀ tó ń bá ń gbé nínú ìgbésí ayé rẹ sọ́jọ́ ti islam. ليس أنك تأتي إلى المسجد للصلاة فقط èsì kọ́ kìmọ̀ wá sí mẹ́sáàgì láti wá sí sọ̀láàt tó bá ti parí sọ̀láàt ó kọ́ padà lọ́ máa hu ọ̀daràn kí ni ìtumọ̀ sọ̀láàt rẹ nígbà tí sọ̀láàt rẹ látàn ha kà ní fàṣẹ wọ̀lmúnkà kọ̀kọ̀ fún ọ láti hùwà abú kọ̀kọ̀ fún ọ láti hùwà pálapàla kí ni ìtumọ̀ sọ̀láàt rẹ lẹ́yìn. nígbà tí èèyàn ń ṣe sọ̀láàt pẹ̀lú àwọn mùsùlùmí wọ́n ń ṣe sami Allahu liman hamida òun náà sọ pé rabbana wa lakal hamd ó sì tún bẹ́ẹ̀ bọ̀ lọ sórí ta ṣé rabbana wa lakal hamdu rẹ̀ ní tuma àbí kí ni tuma sami'a Allahu liman hamida bẹ́ẹ̀ni kò ní dúpẹ́ fọlọ́ àfi kọ́lọ́ ọ̀bọ gbọ́ ọ̀pẹ́ tó dúpọ́ lọ. ó sì sọ pé rabbana wa lakal hamd nígbà tí wọ́n parí sọ̀láàtì ìṣá tó di olùgàjọ́ ìwọ náà wọ́n tún bá tọ́ sọ́sọ́ funfun méjì bí ẹni tó gbé ìhìrán ọ̀wá ń lọ gbẹ́bọ lọ sórí ìta ó ní ọ̀gbọ́dọ̀ dún ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀. subhanallah ilaahi ẹ̀ mọ̀ pé bí ìgbà tí èèyàn fọwọ́ ara rẹ̀ ṣiṣẹ́ rẹ̀ ni tó tún á fọwọ́ ara rẹ̀ dá kótó torí ẹ̀ ló jẹ́ pé mùsùlùmí ìgbẹ́bọ̀ mùsùlùmí ìgbẹ́bọ̀ torí tó bá ti gbẹ́bọ̀ ó ti ṣẹbọ sọ́lọ̀ ọlọ́kọ́lọ́ uhiya ilayka wa ila alladhina min qablika la in ashrakta la yahbatanna 'amaluka tọ́wọ́ tábẹ̀ wa la takunanna minal khasirin dájọ́ àti ránṣẹ́ sí wa nabi Muhammad sallallahu alaihi wasallam àti ránṣẹ́ sáwọn anábì tó ṣíwájú rẹ̀ pé tó o bá fi lè ṣẹbọ sọ́lọ̀ wọn bá pínrín ìtumọ̀ àyà la in ashrakta tó o bá fi lè ṣẹbọ sọ́lọ̀ wọn bá pínrín la yahbatanna amaluk ọlọ́run ló ń búra pé gbogbo sẹ́ẹ̀rì ó bàjẹ́ anábì nùfà ọ̀gá wa wọ́n ń ṣèkìlọ̀ fọ́gà káwọn ọmọlẹ́yìn olè bá ṣe kí ni ànábì ò sì jẹ́ sẹ́bọ́ sọ́lọ́ ọba láéláé ṣùgbọ́n náà ọba fi hàn wá létí kálíbà mọ wọn ara wa àwa tó ṣeé ṣe ká fi láì sílẹ̀ ká bọ́ síbòmíì wala takunanna mina al-khasirin ọlọ́ni mo tún búra eléyìí yaminun mughallada mu'akkada ni mo tún búra ike wàláhì ọjọ́ kan nínú ẹni òfò tó o fi lè ṣẹbọ sọ́nà ọba pínrín anábìnrin sallallahu alaihi wasallam fẹ́ẹ́ kò sí bẹ́sẹ̀ yẹn ó ṣe pọ̀ tó kò sí báyìí dẹ́yìn ó ṣe pọ̀ tó kò sí báburú yẹn ó ṣe pọ̀ tó tó bá wàá ń jẹ́ ọ̀gbẹ́ndà al-qiyamah la yushrik billahi shay'an fa amruhu amama rabbina hayyin. tí èyí bá ti ṣẹbọ sọlọ gbogbo ẹ̀ṣẹ̀ tó dáhùn bó ti ṣe pọ̀ tó yẹn òfin kẹ̀kẹ́ ṣẹbọ sọlọ ọba nínú gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yẹn wàláhì ọ̀rọ̀ rẹ̀ ọ̀sẹ̀ pẹrẹ òpin rẹ̀ wọ́n ní kí wọ́n lọ fìyàn sí iná fọ́gọ́rùn ọdún. ẹ̀gbọ́n ọdún ìgbà tó jẹ́ pé ó lóǹkà jẹ́ ike insha allah yóò kó njọ kan àmọ́ àwọn ìjọ lọ sọ pé khalidina fi hàn kọ́ pé inú rẹ̀ làwọn máa bẹ ọlọ́run ti sọ ń pa àwọn kan ní khalidina fi hàn abada la ilaha illa ọlọ́run náà kò má fi khalidina fi hàn sàdáhùn fún wa abada gan má fi sàdáhùn fún wa nù náà ṣùgbọ́n ẹni tó bá fi lè wọ iná látàrí àwọn àṣìṣe ráńpẹ́ ráńpẹ́ ráńpẹ́ tí ò sí ṣírùkù ń bẹ̀ tó kú mùsùlùmí wàláhì ó kú oríire láàmà torí pé at the end of the day wọ́n padà yọkú onu náà lọ sí àlìjẹ́nà torí de eléyìí kò sí tàbí ṣùgbọ́n wípé àwọn èèyàn ọlọ́run dá wa lẹ́nu tí wọ́n máa ṣàṣìṣe sẹ́ẹ̀rì à ń ṣàṣìṣe kọ́ ni nǹkan tójú òrìrì à ń ṣàṣìṣe kọ́ ni nǹkan bàbàrà tá a máa pọ́n léwé torí pé èèyàn tá a jẹun a gbọ́dọ̀ sẹ́lọ̀ náà àwa kì í ṣe màláìkẹ́ ìdí nìyí tó fi jẹ́ pé asẹ́lọ́n kọ́ ni nǹkan tójú òrírí ṣùgbọ́n asẹ́lọ́n àtúbá ẹni tó burú gbẹ̀ntọ́lọ́n bá bá ti fi sekùn gẹ́tọ́ bá ti túbá wàláì àtọ́ ibòmìnà dẹ́mbì kàmánlá dẹ́mbàdà ẹni tó bá fi lè túbá nínú ẹ̀ṣẹ̀ lọ́dà dìgbà tí ọ̀dẹ́sẹ̀ rí ẹjá túbá lónìí kó tó dọ̀la o ikú ń bẹ o inna Allaha yabsutu ليتوب مسيء الليل ويبسط يده بالليل ليتوب مسيء النهار ọlọ́wọ́n bá máa tẹ ọwọ́ rẹ̀ lọ́sàn-án nítorí kẹ́ni tó forúṣẹ́ lọ́wọ́ bó lè bá àtúbá ọlọ́wọ́n á tún máa tẹ ọwọ́ rẹ̀ lóru nítorí kẹ́ni tó fọ̀sẹ̀sẹ̀ lọ́wọ́ lè bá àtúbá ọlọ́wọ́n bá wà ní iye ṣe bẹ́ẹ̀ títí dijọ́ tó rùn fi yọ níbùwọ̀ rẹ̀ níjọ́ gbẹ̀ndà àlùkìyàmù ẹja túbá lónìí kó tó dọ̀là ẹnìkan ni wọn láwọn bá pàdé nínú mẹsídẹẹdì kan àwọn jàmáà ti parí sọlá kálukùtù wá jáde tó àwọn late comers kálukù wọn ń ṣe sọlá ti tẹ̀ ń ṣe sọlá ti wọn afura pọkùnrin yẹn ó jókòó síwájú sáà sunkún náà ń sunkún tí ń wu gidigidi kí ló dé so ẹni tó wá rí wọn á farasin kó bí ìgbà tó ń wò ó kíyèsí òun ò ṣe é pé ó mà pé nígbà tí wọ́n parí òun parí sọ́láàt wọ́n tún tún wá ṣe náfìlà ọkùnrin sá tún wù náà ọwọ́ ajáde òun á ṣe bí ìgbà tó ń ti lọ òun á fi etí sára òun lò ń sá tún gbọ́ pé ńgbà náà ni wọ́n tún tẹ náà mọ́tò yìí òun á padà wá wọ́n á fọwọ́ kan kí ló dé ẹkún ìpọ̀ ó ní wáàzí kan ló ń gbọ́ lánàá wáàzí kan ló ń gbọ́ bá náà ni bíjọ́ náà ni ìní sáńkù lẹ́kún kí ló dé ó ní wọ́n sọ nínú wáàzì yẹn ikú gbogbo ẹnikẹ́ni tó bá fi lè ṣẹbọ sọ́lọ̀ wọn bá pínrín níjọ́ táwọn ẹbí bá ń ṣìpẹ̀ fáwọn ọmọlẹ́yìn rẹ̀ kà á ti ṣìpẹ̀ fáwọn láéláé òun sì ti ṣẹbọ ṣẹbọ ṣẹbọ ṣẹbọ ní ti ń pọ̀ lẹ́kùn Allahu akbar Imani, imani ṣiṣẹ́ kù lára rẹ̀ ṣùgbọ́n wáàzì tó gbọ́n àṣìṣe wà bẹ́ẹ̀. rẹ náà ló sì jẹ́ pé bẹ́ẹ̀ bá ti bá àwọn èèyàn sọ̀rọ̀ ẹ má kẹ́ ẹ tó sọ o torí pé ńgbà míì téèyàn ọba mà èèyàn máa àwọn èèyàn jákà kúrò ọ lọ ẹni náà tó ti mọ́kàn kúrò nínú kọlọ lè kẹ ọ ẹ sì mọ̀ pé ẹnìkan kì í jákà kúrò nínú kẹ ọ lọ illa al-qawmul torí ẹ àwọn àwọn mọ̀tẹ́sílà àti kàwárì pé ẹni tó fẹ́ kọ̀ fáwọn èèyàn láti máa lọ sóde olókùn wọ́n fẹ́ kọ̀ fún wa lóòótọ́ náà òkú tí wọ́n ń lọ jẹun kọ̀ kì í ṣe tọ́da kì í sọ́nà tó wọ́n á fẹ́ kọ̀ fún ẹ wá òkú ṣe kọ̀ ó ní tó bá lọ sóde olókùn tó bá ti lè jẹ kà ń bẹ̀ òkèlè kan iná ọdún kan <laughs> ẹ̀yin ti pọ̀ mọ́lẹ́tìrì mọ́lẹ́tìrì so nítorí ìdí eléyìí àwọn èèyàn ní máa lé àwọn èèyàn jìnnà sẹ́sìn látàrí pé òun fẹ́ pè yàn sẹ́sìn yóò sì lé wọn jìnnà sẹ́sìn torí pé ǹjẹ́ mi ọ̀bá mọ̀ bọ́ọ̀ mo ti fẹ́ fi ọ lọ sídìí rẹ̀ torí ẹ̀ ibi tá a sì ṣe wà nínú ìdánilẹ́kọ̀ọ́ yẹn ni pé kò sẹ́sẹ̀ tá a ṣẹ̀ láyé yìí kò ẹ̀ṣẹ̀ olótóbi jù ganan rí ashirk ya bunayya la tushrik billah inna shirka la dhulmun wọ́n sọ fún ọmọ rẹ̀ ó ní ìrìn ọmọdé mi kékeré yìí má sì ṣẹbọ sọ́lọ̀ o nítorí pé ẹbọ ṣíṣe òun gan làbòsí tó tóbi tọ́ ọ bá fi lè tọrọ àforíjì ọlọ́run foríjì ọ káyipé ìwọ gan lọ̀gá àwọn ọ̀sẹ̀bọ àgbáńláyé ọ̀dọ̀ rẹ ni wọ́n fi àdàgbà ẹ bọ̀rọ̀ sí tọ́ ọ fi lè tọrọ àforíjì kò tó kọ ọlọ́run foríjì ọ. Qul ya ibadiya alladhina asrafu ala anfusihim min rahmatillah inna allah yaghfiru dhunuba jami'a innahu huwal ghafurur rahim. sẹ́mi pẹ́lú mi ìdí tí wọ́n fi ń kú ní kùfà onípe ẹlòmíì ti ṣe wáhàzí fún wọn lábàájì pé ọlọ́run lè forí di irú rẹ̀ mọ́. à ẹgbọ́n tó wá nínú hadith ẹnìkan búra ìpọ́lọ́run ní forí jìn wọ́n lágbájá yìí òjijì lọ́lọ́run bá sì fi wáhìí ló fi ránṣẹ́ sanabi sallallahu alaihi wasallam من ذا الذي يتآلى علي ألا أغفر لفلان فقد غفرت له وأحبطت عملك tani búra lémi ọlọ́wọ́n ba lórí pé foríjì lágbájá mo ti foríjì mọ́ abáṣẹ tiẹ̀ jẹ́ oríṣi ilé tó mọ̀ á ara rẹ bọ́lọ́ àwa àwa àwa ẹ̀yìn wò tí wọ́n ti yanjú fáìlì tiwa tá a ní. ẹ̀yin tó kù ló kù ìwọ gan ó ti mọ̀nà tó bà lọ. torí ẹ kò sẹ́sẹ̀ tá a sẹ̀ bá tọrọ àforíjì ọlọ́run bó foríjì wa àmọ́ lópin ìgbà tó bá ti pákòkò tá a tọrọ àforíjì sí àkókò tó lọ́wọ́ gba ìrònúpìwàdà àti ìtọrọ àforíjì wa ni. ọ̀nà náà ni ní pàápàá oníkálukú wa kó tó di pé kú dé ọkàn lè tọrọ àforíjì lọ́jọ́ torí pé orí tó rí rí àwọn mọ̀lẹ́kà ń gba ẹ̀mí rẹ̀ ẹ máa ń gbà lẹ́rọ̀ àbí wọ́n sì sọ pé okunrin tí wa akhriju anfusakum ọyẹ ìyọ ẹ̀mí wá fún wa àwọn kan nù o àwọn ẹ̀dínkà ọmọ gbà wọn lójú ọmọ gbà wọn papọ̀ so àwọn tí wọ́n sọ pé naa nahnu inna alladhina qalu rabbuna Allahu thumma istaqamu tatanazzalu alayhimul malaikatu alla takhafu wa la tahzanu. alla takhafu ẹ má bẹ̀rù kò sí bẹ̀rù fún yín nípa ntẹ́ bá wọn adùn wala tahzanu ìbànújẹ́ kò sí fún yín nípa ntẹ́ fi sílẹ̀ nílé ayé. wa abshiru bil jannati allati kuntum tu'adun ẹ máa dunnú à ń fún yín ròó dunnú pẹ̀lú àlùjánnà tó lọ́wọ́ bá ti sàdéhùn rẹ̀ fún yín. ní ẹ̀rẹ́ ṣe rí tẹ́lómi ń kú ti rẹ́rìn rẹ́rìn tọ́ o nínú àwọn tí ń kú wọ́n mọ̀ ọ́n mọ̀ sí ahọ́n wọn ò lè pé ọ̀rẹ́ rìn kúrò láyé ẹbí káàpìrì ni sẹrin wò lọfẹ rìn kúrò láyé ẹrin pé ìyà ló tó báyìí ó yé sẹmọ pé tọrọ bá jẹ kú lọ ẹrin làásì àmọ́ múmi ní tẹ bá rí tọrẹ rìn kúrò láyé àwọn amẹlẹka fún bìsára ìró tọ nígbà tí abatiwa tuba Ọlọ́run foríjì wa Ọlọ́run foríjì wa ẹni tó wọ gàù lẹni tí ò tuba àtúbà kú àyè wà ẹlẹ́ẹ̀kejì ọ̀kari gbogbo wa gbogbo ẹni tí máa ń bẹ lókè pẹ̀ òun náà ni lópin ìgbà tí ìgbéǹda kìámọ̀ bá ti dé torí pé níjọ́ tí ìgbéǹda kìámọ̀ bá dé látàǹfà ònàfẹ́n ìmánu ha lámtọ̀kùn amanat min qablu aw kasabat fi ìmáni ha khayra gbogbo ẹ̀mí tí ọ̀gbàgbọ́ kó tó dijọ́ ìgbéǹda kìámọ̀ ìgbàgbọ́ yẹn ò lè wúlò fún wọn jọ́nà àbí tí ò tara ìmáni rẹ̀ ṣe rere fúnra rẹ̀ kọ̀ sáyà ti ṣe rere máa inna الله يقبل tawbata ahadikum ما لم yugharghir ọlọ́wọ́ bá máa gba ìtúbà ẹnì kọ̀ọ̀kan nínú yín lópin ìgbà tí ọ̀bá tí ì máa pọ̀ ká kú lọ́wọ́ tẹ́mi bá ti dé gògóńgò à kò sí tútú bá náà ó ti ṣẹlẹ̀ nu torí ẹ̀ àṣìṣe tó wà ń bi ntọ́kùnrin yẹn gbọ́ ni pé wọ́n sọ fún pé ànábì ò ní sí pẹ̀rẹ̀ tó ti túbà kó tó kó ti parí nítorí pé ẹni tó túbà nínú ẹ̀ṣẹ̀ yóò di àtúnbí bí ìgbà tí ọ̀sẹ̀ lọ torí adúpẹ́ fọlọ́n lórí ìdẹ̀ra ẹ̀sìn Islam. àwọn ọ̀nà tí Ànábì sallallahu alaihi wasallam tó fi ṣe salatul kusuf alákọ̀ọ́kọ́ yawmal jumu'ati 'ala al-minbar fi athna'i khutbatihi lọ́jọ́ jùmọ̀ lórí mímbà nígbà tí Ànábì ṣe kútùbà lọ. ọ̀sọ̀kọ̀ allahumma aghithna allahumma aghithna allahumma aghithna fẹ́ẹ̀mì ló fẹ́ẹ̀mẹta ọlọ́run. gbà wálẹ̀ fún wa lómi mu ọlọ́run gbà wálẹ̀ fún wa lómi mu ọlọ́run gbà wálẹ̀ fún wa lómi mu. anabi sọ bá ńlẹ mẹ́ta allahumma asqina ọlọ́run fún wa lómi mu allahumma asqina ọlọ́run fún wa lómi mu allahumma asqina ọlọ́run fún wa lómi mu. ẹ̀mẹ́lò ẹ̀mẹ́ta anabi sọlọ alaihi wasallam ṣe bẹ́ẹ̀ lórí mímbọ́r adéjì ó nínú sahih imam bukhari àti muslim. tọ́ eléyìí jẹ́ alákọ̀ọ́kọ́ nínú àwọn ọ̀nà tánàbí sallallahu alaihi wasallam gbà láti fi tọrọ òjò. wọ́n sì sọ ike tánàbí máa ń ṣàdúà ó ní oríṣi ọ̀nà mẹ́ta tó fi máa ń gbọ́wọ́ sókè tí máa ń ṣàdúà. tó bá dé orí à ń tọrọ òjò báyìí ànábì máa gbọ́wọ́ sókè yọ wá ya méjèèjì yọ tayọ ibi tó rí wà ó gbé ọwọ́ méjèèjì sókè yóò tayọ bí torí wà. tó eléyìí súnà ni tẹ ẹ bá rí tí ìmáàmù gbọ́wọ́ sókè bẹ́ẹ̀ ní ọjọ́ júmùà nígbà tí ń sọ kútúbà júmùà lọ́wọ́ tó bá gbọ́wọ́ méjèèjì sókè bẹ́ẹ̀ tí ń tọrọ pípọ́ lọ́wọ́ rọ́jò súnà ni kékeré gbogbo wa náà ń kọ́ ká gbọ́wọ́ sókè bẹ́ẹ̀ nígbà yẹn. àmọ́ yàtọ̀ sí ìgbà tí máa ń ṣàdúrà mi àbọ̀dọ̀ gbọ́wọ́ sókè eléyìí ìṣẹ̀lẹ̀ yìí sì ṣẹlẹ̀ látàrí ọkùnrin tó wọnú masjid ní ọjọ́ jumua nígbà tí anabi sallallahu alaihi wasallam ti ń bá kútùbà lọ òun sì jẹ́ àrọbí wọ́n ròyìn rẹ̀ pé lárúbáwá roko ni tó ń gbà tó dé ọkàn já ọ̀rọ̀ má nàbí lẹ́nu tẹsán mọ̀ pé èyí sọ̀rọ̀ tí wọ́n máa ń ṣe kútùbà ṣùgbọ́n ẹni tó jẹ́ pé kò gbé gbòòrò ẹni tí gbé gbòòrò ìṣesí rẹ̀ níjọ ti ará àgbòòrò torí máa ń bàdá jàfa téèyàn bá lukú ọpọlọ rẹ̀ ọgbẹ́ díẹ̀ kò túmọ̀ sí kókó àwọn kò túmọ̀ sí kọ́ máa fi gírísì sí ọpọlọ àmọ́ òun àwọn nǹkan kan wà tó yẹ pé àwọn ẹ̀sán ń gbìgboro àwọn ẹ̀sìn àwọn oníṣẹ́lú àwọn ẹ̀sìn wọ́n máa ṣe tọ arákùnrin yìí ó ní anabi sallallahu alaihi wasallam ebi ń pa wá èèyàn mú ojú ọ̀rọ̀ àwọn nǹkan ọ̀sìn wa ń kú nǹkan ọ̀gbìn ń sìn rọ̀ báni bẹ́ẹ̀ náà kọ́rọ̀ jù. anabi sallallahu alaihi wasallam ẹ ẹ̀kọ́ pọ̀ nínú ìṣesí anabi sallallahu alaihi wasallam. ṣe dákẹ́mẹ̀ dákẹ́mẹ̀ wọn àti sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ kútùbà. anabi ọ̀sọ́ bẹ́ẹ̀ nítorí pé fabima rahmatin min allahi linta lahum walau kunta faddan ghalidha alqalbi lam faddu min hawlik ìkẹ́ ọlọ́run ló jẹ́ ọ̀rọ̀ fún wa tó o bá jẹ́ aláyà kókó nàkí ẹni tó burú tó rorò gbogbo wọn tún kákó lọ́dọ̀ rẹ ni kí ló ń fún wa tẹ́lẹ̀ náà torí ẹ anabi ọ anabi ọjà gbé ma pé a kì í sọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ àjọ sọ̀rọ̀ rẹ̀ bí ẹni tó àtọ̀ sínú mọ́ṣáláṣí náà ní ìsìnká nìkan kàn bọ́ sókòtò kó ní ẹ̀sùn ẹ̀sùn ẹ̀sùn kí ló dé kó kàá sí nǹkan pé mo tọ̀ ẹ́. ẹ̀ tí wọ́n bá wí ọgbọ́ tí wọ́n fi wí gan gan ìtàn wọn sà lọ ni. arákùnrin yẹn bá ń tọ́ tiẹ̀ wọ́n ní wọ́n ní tó òun náà àròbí ni lárúbáwá rokolo náà torí wọ́n ní ní ibi tí wọ́n ń gbé àwọn tí ń gbé ìgbèríko wọ́n ní tó bá yẹ pé ilé bá wà tí wọ́n tọ̀ sí títọ̀ yẹn ò ní hàn sẹ́ ń wọlé náà tó bẹ́ẹ̀ náà sì ni mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam rí ìpẹ́ lásán náà òun kàn wá tọ́ ìfẹ̀tẹ̀mí náà yẹ ti masjid ó sì bọ́ sókòtò ó sì ń tọ̀. láwọn sá ẹ ẹ ànábì ni la tuzrimu ẹ má dá kọ́mándì subhanallah. ìyẹn ni pé nínú àìdá akọ́tọ̀ sí masjid àtàìdákẹ́ dátọ̀ máa ń di ọ̀kan jù kan lọ ewo kejì lọ kẹ́ dátọ̀ máa ń di ni wàá lọ ṣẹlẹ̀ àwọn mẹ́díkà mọ eléyìí wàá lọ ṣẹlẹ̀ ó lè tara bẹ́ẹ̀ gbá rẹ̀ tí ì ṣe tiẹ̀. so eléyìí sì ṣe é fi yán mọ́ tó bá tọ́ ọ lẹ́nu ká dá mi sí ni àbúrò ẹ̀kọ́ ni tẹ̀mí náà nàá sọ rí ikú àríkì ìdánwò bẹ́ẹ̀ mìíràn máa ẹ̀ da bọ́kẹ́tì omi kan lùtọ́ rẹ̀. lọ́ba ti tán àníbi sọlá àti wọn ṣàlàyé fún ẹ wọn ọmọ ìyá mi wọn kì í tọ̀ sínú mọ́ṣáláṣí wọn kì í yàgbẹ́ síbẹ̀ ẹ mẹ́sídìí wà fúnra ti ọlọ́ ọ̀sọ̀rẹ́ qira'atul Qur'an ọwọ́ wo àwọn sàbẹ̀ tí wọ́n lọ ọ̀hún oh, oh, tètè wọ́n lọ fi èmi pẹ̀lú ànábì sálìtẹ̀nì mọ̀jẹ́ lómi ò tún bá wa wọ̀ bẹ̀. torí orí irú ìkẹ́ àti àánú tánàbí sallallahu alaihi wasallam fi bá mi. ànábì wa sọ fún pé hajjarta wasi'a ntọ́fẹ̀ lọ́fẹ́ sọ di funfun yìí torí pé àlùjánnà àwòbóhà sẹ̀máwáátú wàlúwàlú. ìbú rẹ̀ ìbú àwọn sámà méjèèjì àti ilẹ̀ méjèèjì ni ṣégun nǹkan ní máa tóbi jù ní àbí gígùn rẹ̀ ẹ̀hẹ́n ìbú rẹ̀ nu bóun wá ní gígùn rẹ̀ ọlọ́run ọ̀ṣọ́ kẹ kó kọ́ máa jẹ́ tó lóye ipe ńgbà tí fífẹ̀ rẹ̀ tó bá jẹ́ fífẹ̀ àwọn sámà méjèèjì àti ilẹ̀ méjèèjì gígùn rẹ̀ wá ń kọ́ ọlọ́run nìkan lọ́mọ. ńlá méjì péré ọ̀ à ah. yóò dìyà ẹ̀yin ò bá rẹ̀ sọ pé aláyà ló lè gbélé ńlá aláyà tó lè gbélé ńlá yóò sì jọ dàrán torí tí wọn nìkan bá wà nílé oníyàrá ara máa gbà mí torí bí máa sí wo pé kí ni gan so tó bá dé pé bó ń ṣe tóbi tó méjì dìyà káti ẹ̀ máa rí yẹn bá sọ̀rọ̀ káti ẹ̀ máa hàn káwọn yẹn náà máa lọ báyìí káwọn yẹn máa lọ báyìí subhanallah torí ẹ̀ arákùnrin yìí báyìí ànábì wọn kọ fún àwa náà ká máa kẹ́kọ̀ọ́ mbẹ̀ yẹn o ìyẹn ṣàṣìṣe ìsì dandan pé lẹ́sẹ̀kẹsẹ̀ náà ló sì báwí tọ́wọ́ alẹ́ jìnnà sẹ́sìn ọ̀nà ẹlòmíì ní látàrí àmọ́ bó ṣe yẹ ká àpúròjì ẹ̀ àti lè jìnnà sẹ́sìn ọ̀nà ẹlòmíì látàrí àṣìṣe tó ṣe pa àlè pamọ́ra àti sọ́ọ̀dì ọ̀tẹ́sìn ọ̀nà tó bá gbé bẹ́sẹ̀ ọlọ́sẹ̀ lé ní adẹ́pọ̀ òun ṣe má. bẹ́ẹ̀ ànábì sallallahu alaihi wasallam wọ́n sọ wọn ò dá wọn ò tiẹ̀ sọ pé o ṣe sọ̀rọ̀ ọ̀mà páì sọ̀rọ̀ ni ọ̀mà tẹ́lẹ̀ náà àbùrọ̀ tó máa ń pẹ́ ọ̀mà fọ̀ọ̀mà. tọ́ sẹ́wọ̀n pé ń tọ́ tọrọ lànàbì lọ sídìí rẹ̀ kíá wọ́n sì gbọ́ sókè. allahumma aghithna allahumma aghithna اللهم اغثنا اللهم اسقنا اللهم اسقنا اللهم اسقنا sàábẹ́ lánàá bí òkú ń bẹ àfìgbà tí gbogbo aṣọ rẹ̀ tutù òjò bẹ̀rẹ̀ sí rọ̀ lẹ́ẹ̀kan náà wọ́n wá ní òjò yẹn ò dúró títí tó tún fi di júmọ́ àmì nígbà tó wá di júmọ́ àmì tẹ́ ẹ ọkùnrin tún padà wá ó ní àwọn àdébí lórí lórí kútùbà náà ló tún wá ẹ̀ kó ọkọ̀ fún lọ́sẹ̀ tó kọjá àsìkò náà ló tún wá pé ìgbà táwọn ẹbí ó tún bá sọ̀rọ̀ ni òun ò sì mọ̀ pé ńgbà náà láà gbọ́dọ̀ sọ̀rọ̀ ó ní ìwà ànábì sallallahu alaihi wasallam òjò tí ń rọ̀ yẹn <laughs> so ó ń wọlé gbogbo nǹkan ọ̀gbìn wọn ò tiẹ̀ wọn ò fi bẹ́ẹ̀ gbádùn àwọn nǹkan ọ̀sìn gan-an àròjútì ẹ̀ mà ọba ẹ̀ ike èyí tí ń rọ̀ sí wa lórí ntó ó tún specify èyí tí ń fẹ́ èyí wa lórí nínú Madina àfẹ́má ó tó kọ́ máa rọ̀ sí Madina kọ́ máa rọ̀ sínú ìlú Madina anabi ni lẹ́ẹ̀kan náà allahumma hawalina wala alayna máa rọ̀ sáyìíká wa ni kó tún máa rọ̀ sí wa lórí ma sàbẹ̀ ní òjò yẹn sì ń ka bí kápẹ́ẹ̀tì ó sì ń ká kóonu Mẹ́dínà ó sì ń ká kóonu Mẹ́dínà arábìnrin orí àwọn gègéle orí àwọn gègéle àti àwọn kòtò àti inú àwọn kòtò ní kó máa rọ̀ sí lágbègbè wa wàlá òjò sì ń ka ń sì ń ká kó Mẹ́dínà ń sì ń ká kó ń sì ń ká kó lórí igun mẹ́rẹ̀ẹ̀rin títí gbogbo ojú sẹ́mà sì tún clear so eléyìí ọjẹ́ màálẹ́mú min ma'alimi nubuwwah àmì kan ní nínú àmì jíjá nàbí ànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọn náà bá tó lè dára o tó lè pé torí pé tó ń pè ní ma'alim yẹn pé mu'jiza min al-mu'jizat wọn náà lè dán o wípé èmi náà fẹ́ dára o lọ́la. fa so bí kọjá kójú òjò rọ̀ lọ́la ọ̀ àtùkù ọlọ́run hawalina wala alina yóò tún múra sí torí tọ́ba pé mọ́sísà ẹnìkan ò ní lè ṣe ẹnìkan ilé ṣe àmọ́ tó bá pé iṣẹ́ ọwọ́ èèyàn kan lásán à àìmọye irú èèyàn pọ̀ so ṣùgbọ́n tó bá pé mọ́sísà wọ́n ní tọ́lọ́mbà fi tọ́lọ́mbà ní kọ́ ṣẹlẹ̀ gbọ́wọ́ ànábì kan yóò wá fi challenge gbogbo èèyàn tẹ́ ẹ bá nìyẹn sí ànábì ọlọ́run ẹ̀sìn rẹ̀ o tẹ́ ẹ bá ti wá kùnà ajẹ́ pé ẹ sọ̀rẹ́ńdà kẹ́ gbà pé kí ni mo jẹ́ òjíṣẹ́ ọlọ́run so eléyìí jọ kan ilé ìjọ yìí pé àwọn tó bá ń ṣe sọ láti fáwọn èèyàn lọ́jọ́ júmọ̀ à ó yẹ kí wọ́n máa mójútó tó bá ti di kójú ọ̀rọ̀ kò sẹ̀ nídìí káwọn ọmọ retí kẹ́nìkan sọ fún wa á máa bẹ lọ́run nínú kútùbà wa pé ọlọ́run ọba ọ rọ̀jò fún wa gbà wá rọ̀jò fún wa gbà wá rọ̀jò fún wa gbà wá fún wa lómi mu fún wa lómi mu fún wa lómi mu ilé ìjọ oríṣi alákọ̀ọ́kọ́ òun ló sì fẹ́ rọrùn أنه صلى الله عليه وآله وسلم وعد الناس يوما يخرجون إلى المصلى anabi sàdéhùn fáwọn èèyàn pé tó bá dijọ́ báyìí gbogbo akájọ jáde lọ síbi tá à ń ti ṣe sọ̀lá tó láàyè oríṣi kejì nu o ibi tó bá dijọ́ báyìí ẹjẹ́ ajáde lọ síbi tá à ń ti ṣe sọ̀lá tó láàyè nígbà tí òjò ọ̀rọ̀ ẹjẹ́ ajáde lọ síbi tá ń ṣe sọ̀lá tó láàyè fọkànlélẹ́ lẹ́mọ̀ àtọ́lá àti ṣẹ́mṣe lẹ́mọ̀ àtọ́lá àti ṣẹ́mṣo anabi sallallahu alaihi wasallam wá jáde ní ìgbà tó òrùn yọ àsìkò bọ́hà lànàbì jáde mutawadi'an ọjáde lẹ́ni tó ṣe wípé ọ̀rẹ́ ra rẹ̀ sílẹ̀ fọlọ́ mutabadhilan lẹ́ni tí ọ̀wẹ̀ woge ọ̀wẹ̀ woge bí kéèyàn ọwọ́ ẹ̀wù kan tó ti sá nínú àwọn ẹ̀wù rẹ̀ mutakhashi'an lólùtẹ̀ríbọ̀ ọkàn tawadu ìtẹ̀ríbà ara tọkọṣọ ìtẹríbọ ọkàn báyìí anabi sallallahu alaihi wasallam lọ jáde nígbà tó dé ibi tí wọn ti ń ṣe salatul Eid anabi gun mímbà Ibn al-Qayyim ní ń sọhà táde tìtọ wá bẹ́ẹ̀ bá fẹsẹ̀ rìn lọ torí pé àti màpọ̀ wọn gbé mímbà anabi jáde kúrò nínú masjid wa illa fa fil qalbi minhu shay ó ní torí pé ọkàn tèmi ọba lẹsí pípé wọn gbé mímbàrún jáde Ibn Qayyim ló ń sọ báà ọkàn mi ọba lẹsí pípé wọn gbé mímbàrún jáde. fahamidallah anabi fi ẹ̀yìn fọlọ ó fọpẹ́ fọlọ wa athna alayhi ó fẹ̀yìn fún wa kabbara ó sọ Allahu akbar Allahu akbar nínú nǹkan tí wọn há nínú kútùbà tí anabi sallallahu alaihi wasallam ṣe lọ́jọ́ yàtàdó àtúnṣe onáni alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin la ilaha illallah yaf'alu ma yurid kò sí ọba kan tuntun láti fòdodo jọ́sìn fún àfi Allah ọba àṣẹ yóò mú Allahumma anta Allah ìwọ ọlọ́run ìwọ ni Allah la ilaha illa ant kò sí ọba mi tuntun láti fòdodo jọ́sìn fún àfi wọ́n nìkan taf'alu ma turid nítorí bá wù ọ́ ló máa ṣe Allahumma la ilaha illa ant ìwọ ọlọ́run kò sí ọba mìíràn tuntun láti fi dojú dọ́sí fún àfiwọ́ nìkan antal ghani ìwọ lọ́bọ ọlọ́rọ̀ wà nahnu al-fuqara àwàlà aláìní sáhàwàlẹ́lẹ́ ọlọ́run ọba lọ́lọ́rọ̀ àwa ni aláìní. anzil alayna al rọ òjò kalẹ̀ fún wa sọ òjò kalẹ̀ fún wa láti sẹ́mà waj'al ma anzaltahu alayna quwwatan lana kọ́ wá sí òjò tó sọ̀kalẹ̀ fún wa ní njẹ́ ọ̀jẹ̀ olùfúnni lágbára fún wa wa balaghan ila hin àti ohun èlò ìdìgbà kan rọ òjò fún wa tí ó jẹ agbára fún wa nǹkan èlò títí dìgbà kan láti fi máa bùkátà òní wọn ni bẹ nínú tí wọn ha nínú kútúbà anabi wa Muhammad sallallahu alayhi wa sallam thumma rafa'a yadayhi lẹ́yìn náà la anabi wa gbé ọwọ́ rẹ̀ méjèèjì sókè wa akhadha fi tadarru' anabi bẹ̀rẹ̀ sí ní ṣe ìrábàbà wal ibtihal àti ìrawọ́rasẹ̀ bẹ̀ tí Ọlọ́run wọ́n dùn àtàdúrà وبالغ في الرفع أنا في بيوسك دقي حتى بدا بياض إبطي títí títí funfun abíyá rẹ̀ méjèèjì fi hàn bóò ní funfun abíyá rẹ̀ ó ṣe hàn àfi kó gbọ́ sókè dáadáa ìyẹn ni pé ńgbà tí ń ṣàdúrà ìtọrọ òjò yẹn náà làbí sọ pé súnà ni pé tá a bá fẹ́ ṣe a bá fẹ́ ṣe àdúrà pàǹtọrọ òjò á gbé ọwọ́ wa méjèèjì sókè dáadáa lọ́nà tó fi jẹ́ wípé tí funfun abíyá wa yọ hàn ẹnìkan ní abíyá tó ń dúdú fa bí kọlọ kálukú bá ṣe rí labíyá rẹ rí anabi wọn sọ pé funfun abíyá rẹ torí pé ànábì wa ń kọ funfun ni ṣe funfun tí ò ṣe wò bẹ́ẹ̀ ni ànábì sallallahu alaihi wasallam tọ́ eléyìí túmọ̀ sí wípé tí ì bá ń ṣe páǹsì àdúrà istisqa àní máa gbọ́ sókè rẹ̀. tó bá jẹ́ pé à ń ṣe kùnúùt ọlọ́mọdé aládánwò bí kílẹ̀ ọmọ rí bí kílẹ̀ ọmọ mi bí àrélù àjálù wọ́n ní tó bá jẹ́ pé rùsẹ̀lẹ̀ burúkú bá náà ni tá a bá tún gbọ́wọ́ sókè bá ń sìn gbọ́wọ́ sókè ńgbà tá à ń tọrọ òjò à ń bẹ lọ́nkọ́ má burú à ń bẹ lọ́nkọ́ má burú ṣùgbọ́n èyí tí wá nípa rẹ̀ tó sì dájú ní tìgbà tí a bá ń tọrọ òjò. tọ́ ثم حول إلى الناس ظهرا بين على النبي صلى الله عليه وسلم قوي ساويا واستقبل القبلة أوادزق القبلة وحول إذ ذاك رداءه وهو مستقبل القبلة لين nígbà إلى النبي صلى الله عليه وسلم وقع ولد ẹ̀wù rẹ̀ dà ẹ̀wù tó wọ̀ فجعل الأيمن على الأيسر والأيسر على الأيمن òfin ti ń bẹ léjìká ọ̀tún ó gbé séjìká òsì ètò wà léjìká òsì ọbọ séjìká ọ̀tún. wa zahara ridai li batnihi inú òdì ẹ̀wù ọwọ́ àdínú ẹ̀wù kí ló ṣẹlẹ̀ ọ̀tún bọ́ sósì òsì bọ́ sọ́tún nígbà wọn ni ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sọkọ wájú sẹ́yìn ẹ̀rù dáadáa o èjìká ọ̀tún bọ́ sí èjìká òsì èjìká òsì bọ́ sí èjìká ọ̀tún ó yẹ̀wù sódì nìyẹn ìyẹn nípa ànábì yẹ̀wù sódì sallallahu alayhi wa sallam ẹni kíkó lè bá a hàn pé ìyẹn tẹríba pátápátá fọlọ so bẹ́ẹ̀ ni ànábì sallallahu alayhi wa ti so eléyìí lẹ́yìn gbanabi ṣe làwọn yẹn náà ṣe o. torí pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana àsìkò táwọn Ànábì sallallahu alaihi wasallam yẹ wúlẹ̀ ẹ̀ka náà làwọn èèyàn náà yìí tiwọn tí wọ́n padà sódì but báwo la sì fẹ́ pẹ́ òdà sódì táàbà wọn kankan sálẹ̀ àwọn kan sálẹ̀ àbá ni wọn kan sálẹ̀ tọ́ lẹ́yìn rẹ̀ Ànábì wa sọ̀kalẹ̀ fa salla bihim rak'atayn ka salatil min ghayri adhanin wala iqamah. wala nidaa ilal batta kí ló síwájú nísìn khutba khutba ló síwájú gẹ́gẹ́ bí sọláàtì jùmọ̀à ó tilẹ̀ jẹ́ pé khutba yọ kan náà yàtọ̀ sí sọláàtì jùmọ̀à gẹ́gẹ́ bí sọláàtì Eid khutba kan lẹ́yìn rẹ̀ lànà bisalòlá àṣìlẹ̀ wọn sọ̀kalẹ̀ ó wá sí sọláàtì fáwọn èèyàn bákà méjì gẹ́gẹ́ bí sọláàtì Eid gẹ́gẹ́ bí sọláàtì Eid kí ló dé kí sọláàtì lẹ́yìndò ọ̀yàtọ̀ allahu akbar allahu akbar allahu akbar méje níraka alákọ̀ọ́kọ́ pẹ̀lú takbiratul ihram ló ti jẹ́ méje mẹ́fà níraka ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú takbiratul qiyam ló ti jẹ́ mẹ́fà so gẹ́gẹ́ bẹ́ẹ̀ láti sọláàtì istisqa so wọn lára ẹni sọlọ náà àdìsí là ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n àsìkò tí wọ́n bẹ̀rẹ̀ sọláàtì yẹn wọ́n àpèrún fún sọláàtì wọn ò sì ṣe ìkọ́ ọ̀mà wọn ò sì wí kankan pé as-salatu jami'a àbí as-salat wọn ò wí kankan wọn kà bẹ̀rẹ̀ sọláàtì ni nínú sọláàtì yìí anábì ka kí ó sókè lẹ́yìn ìgbà tó ké fatiha tán ní rákà alákọ̀ọ́kọ́ ó ka sabbih isma rabbikal a'la nínú rákà alákọ̀ọ́kọ́ nù nínú rákà ẹlẹ́kejì lẹ́yìn tó ké fatiha tán wọ́n ka hal ataka hadithul ghashiya ilé jẹ́ máa nàbí sallallahu alaihi wasallam ṣe salatul istisqa ẹ̀wù tá a ti wá padà títí gbà wo ẹ̀ máa gbé lọ títí tẹ̀ délé nítorí bá fẹ́ kó fi rẹ́rìn lọ́nà tara rẹ̀ ní bá a jà tọ́lọ̀ ń bá rọ̀jù tán wọn nìkan náà rọ̀ fún tẹ̀gbẹ́ ti ń gbanú sí ọlá tí fi ọ́ sí ẹ̀yẹ́ náà yóò mú inú omi rẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ sì máa gbé lọ́nà ṣùgbọ́n láyè sí báyìí yẹn ṣe máa ń yẹ̀ wò wọn padà wọ́n fẹ́ mú àṣìṣe dání ẹlòmíì irú kíní tí wọ́n máa fi ń borí yẹn so ẹlòmíì yóò mú yóò wá mú ibi tó kan orí rẹ̀ yóò gbé òun sókè ètò wà lókè yóò gbé sílẹ̀ ṣé ayé sódì ni àti ìyíyan sódì ojú náà méjèèjì ojú ni méjèèjì tí ọba bọ́ sódì inú tá a fẹ́ kọ́ hàn tí kọ́lọ̀ tí ọmọ ṣáàyàn ńlá yìí sí nìsí ńlá gbé sórí abẹ́gẹ́ tiẹ̀ <laughs> ẹnìkan ó wá wọ alkemba alkemba yẹn táwọn pípa ṣe máa gbé wọnù òun wá gbé wọ lọ́nà tí ibi tí máa bẹ lẹ́yìn ó wá wọ àwájú lẹ̀kùn àlùkẹ́gbà wà lẹ́yìn ṣé lẹ́yìn ni wọ́n sọ kú káṣí èsì nítorí ní káṣí tó ká kíyèsí nítorí ní káṣí ni ká yí aṣọ wa sí òdì fìlà lọ́wà lórí rẹ̀ ọba àjẹ́ pé fìlà wọn fẹ́ gbà lẹ́rọ̀ wàá yí síbo wàá yí sódì fìlà náà bódì tó gbogbo nǹkan yóò bọ́ sódì bàtà nìkan làkàn lè bọ́ sódì tó bẹ́ẹ̀ lẹ́sìn tí kálukú sì máa ṣe ẹ́rì tí à ah, kẹ́ni

ẹlẹ́kẹta onáà nípa Ànábì sallallahu alaihi wasallam ó tún tọrọ òjò lórí mímbàrú rẹ̀ ní Medina ní títọrọ òjò lásán láì jẹ́ ìpọ́jọ́ ọdúnmọ́ àná láì jẹ́ pọ́jọ́ ọdúnmọ́ àná wọn ò sì sọ pé Ànábì ṣe sọ láti kan lẹ́yìn rẹ̀ oríṣi mi ìtúnu ṣùgbọ́n wọ́n tọrọ òjò kò dúró lẹ́lẹ̀ lásán ó gun orí mímbàrú rẹ̀ ni eléyìí náà túmọ̀ sí pé kọjọ́jọ́ júmọ̀ à ẹ̀sìn fẹ́ tọrọ òjò mẹ́sìdì tí wọ́n ti máa ń ṣe júmọ̀ àní ìmáàmù lè bọ́ sí mímbà níbi tí wọ́n ti ń ṣe kútúbà kọ́ tọrọ lọ́dọ̀ ọlọ́run pé kọ́nà ọrọ̀ òjò kó sì sọ kalẹ̀ á sì ní ṣe sọ láti kan lẹ́yìn rẹ̀ eléyìí tún jórí sí mi. oríṣi kẹrin pàànàbí sallallahu alaihi wasallam tọrọ òjò wa huwa jalisun fil masjid nígbà tó jókòó nínú masjid ó sì gbé ọwọ́ rẹ̀ méjèèjì sókè ó sì pe ọlọ́run ọba ọba tọ́ga tó gbangba nínú àdúrà yìí tó ṣe níjọ́ náà wọn náà ní allahumma asqina ghaythan mughithan mari'an tabaqan ajilan ghayra ra'ithin nafi'an ghayra dar. àǹfààní ń bẹ nínú àdúrà eléyìí pé gbogbo ń dábàá fẹ́ tọrọ ẹja máa ń kò sí oríṣi tí ò sí lọ́dọ̀ òjò wà tí ọ̀rọ̀ ní ìsìn tó sì pa gbogbo nǹkan ọ̀run bí ìgbà tí nǹkan kò sí bí tẹ́lẹ̀ ẹ̀kẹ́ máa ń pe ọlọ́rọ̀ jù ọlọ́rọ̀ jù pékin òjò òjò alálùbáríkà òjò aláǹfààní òjò tí ò ní wọlé òjò tí ò ní kó wa dúkìá sá lọ tí ò ní gbé wa sá lọ tí ò ní gbọ́mọ wa sá lọ tó èèyàn tọrọ tó ń bá ń fẹ́ lọ tọrọ gbogbo ẹ̀ ń bẹ lọ́dọ̀ wàá máa ṣàlàyé wọ́n tún lánàá sallallahu alaihi wasallam ànábì tún tọrọ òjò ní àyè kan wọ́n ń pè bẹ̀ ní àyè àwọn òkúta òróró àyè àwọn òkúta òróró ibẹ̀ òde mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam ń pè lónìí ní báàbù sàlám báàbù sàlám ń sìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ títí dòní ní mọ́sálásí ànábì sallallahu alaihi tí ẹ̀ máa ń jáde ní mọ́ṣáláṣí kọ́lá pọ̀ ọ̀tún apọ̀ ọ̀tún ni ilẹ̀kùn yẹn wà àti tó bá dúró ní mọ́ṣáláṣí Ànábì sallallahu alaihi wasallam apọ̀ ọ̀tún ni ilẹ̀kùn yẹn wà tó bá súnmọ́ wájú pátápátápátá tó wà ní sáfọ́ alákọ̀ọ́kọ́ sáfọ́ ẹlẹ́kejì sáfọ́ ẹlẹ́kẹta sáfọ́ ẹlẹ́kẹrin tó bá wà apọ̀ ọ̀tún rẹ báàbù wo báàbù sàlám mbẹ́mbẹ́dùn Ànábì sallallahu tó tọrọ ní ojú ogun ó tún tọrọ kọ́ lọ́wọ́ bọ́ rọ̀jò ní ìgbà tí àwọn kèfèrí ti síwájú àwọn mùsùlùmí dé àyè ibi tó gun yẹn ti wáyé àwọn ti wá sẹ̀sẹ̀ àyè ibi tó mi wà pípé bẹ́ẹ̀ làwọn fẹ́ kàgùn sí so that ògbé òfin ní gbẹ wọn kú àtàwọn ibi sọlọ lọ́wọ́ àṣọlá débi tó mú táwọn sàábé tí wọ́n sọ fún ànábi pé ó gbẹ́ngbẹ́ àwọn báwo la ti fẹ́ ṣe àyè ibi táwọn wà yìí kì í sáyè àwọn mùnàfìkì wa ń sọ fún pé gbàrà yẹn làwọn mùnàfìkì máa rí sẹ́ẹ̀sì kó tó bá já nàbì ni ṣé kò yẹ kọ́ lọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ jò fún káfí irú mi mu àbí irú ànábì èwo ni pé bá ànábì Musa ṣe tọrọ omi fáwọn èèyàn rẹ̀ tó náà yẹ kó tọrọ bàbá sì rí tẹ́ ẹ̀ là ń sísọ mùnàfìkì nù tánàbí àtẹnìkan bá gbẹ́gbọ́ àná <coughs> pé à ń tún òun ṣe ni ẹ̀ tí sọ̀rọ̀ ẹ̀ ń tún òun ṣe ni bákan náà ó tún bẹ àwọn oríṣiríṣi ọ̀nà míì sanabi sallallahu alaihi tó fi tọrọ òjò a sì ti mà gbígbé ń bẹ nínú tuntun wá nínú ìlànà àwọn ànábì tó ti síwájú wípé ọrụ àforíjìn lọ́pọ̀lọpọ̀ ẹ máa mú kójú kébọlọ ti sọ nípa إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمدلكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا وعلى النبي صلى الله عليه وسلم تبات لتجهر ومن سيكي اللهم صيبا نافعا اللهم صيبا نافعا ike wọ́n lọ sí lójú tí ọ̀rọ̀ tí ó pọ̀ tí ó sì ṣàǹfààní sí lójú tí ọ̀rọ̀ tí ó pọ̀ tí ó sì ṣàǹfààní. ó sì tún wá nínú súnà ike tó jù máa ń rọ̀ anabi sallallahu alaihi wasallam wọ́n máa ń fẹ́ láti bọ́ sínú òjò yẹn wọ́n á kẹ́ ewu wọn sókè ipe kí omi yẹn ó lè kà wọ́n láwọ̀ wọ́n á bí anabi sallallahu alaihi wasallam léèrè ní ọjọ́ kan ó ní innahu hadithu ahdin bi rabbih òjò tẹ́ rí yẹn ó ṣẹ̀ṣẹ̀ fọ̀dọ̀ ọlọ́run ọba lẹ̀ ọ wá wo àwọn pípọ́ kà wọ́n lára tẹ́lẹ̀ ìjẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́. lọ́dọ̀ imam abu hanifa rahimahullahu ta'ala àwọn sọ pé àdúrà nìkan títọrọ àforíjì nìkan la fi lè tọrọ òjò àbùkátà láti lọ ṣe sọ láti lè ṣe wọn lákàtọrọ istighfar gẹ́gẹ́ bá nàbì Nuh alayhi salam bó ti ṣe sọ pé tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run ọba yín torí pé ọba aláforíjì ni yóò rọ òjò yóò rọ òjò púpọ̀ fún yín láti sọmọ tí ó sì ní pa yín lára. sọ̀rọ̀ sọ yìí pé adaka shar'u man qablana ilé jẹ́ òfin àti ìlànà ànábì tó síwájú wa ó tilẹ̀ jẹ́ pé àárín tó takò nínú òfin tànábì ànábì wa sallam tún tí a lè sá pamọ́ sábẹ́ rẹ̀ láti fẹsẹ̀ tí ntọ́wá látọ̀dọ̀ anábìwá sallallahu alaihi wasallam dàbí. torí ẹ̀ salatul istisqa òun jẹ́ bí a ti ṣe ṣàlàyé yìí. lábẹ́ òfin ṣẹ̀ríà tẹ̀ ń bá ń lọ sí salatul istisqa ọ̀dà kíkẹ́ kó àwọn ọmọ jáde àwọn ìyàwó yín káwọn náà jáde kọ́dà tó bá jẹ́ pé àwọn kan ń gbénú ìlú pẹ̀lú yín táwọn ìṣe mùsùlùmí ọ̀tọ̀ kẹ́tùn àwọn náà jáde àmọ́ tẹ́ bá wá débi tẹ́ ti ṣe sọ́lá àwọn ẹni tí ì ṣe mùsùlùmí yìí ẹ kó àwọn sẹ́gbẹ́ kan lọ nítorí pé gbogbo wa náà lẹ́rú ọlọ́ gbogbo wa náà là ń bùkátà kọ́lọ̀ ọ̀rọ̀ jù fún wa so gbogbo wọn jáde fẹ́ni yẹpẹrẹ fẹ́ni tó ṣe pé fojú sí tó ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba kọ́lọ̀ sànù wa kọ́rọ̀ jù fún wa kọ́dà gan nínú ṣẹ̀ríà ó tún tọ́ tẹ́ ń bá ń lọ àwọn ewúrẹ́ gbogbo wọn tó ń gbẹ́ngbẹ́ gbogbo wọn náà lè kó jáde nígbà tẹ́ ń lọ sí sọ̀làtúl istisqa sábà tí wàá sí sọ̀làtúl istisqa lẹ́ẹ̀kan tójú ọ̀rọ̀ àtúnlọ àtúnlọ àtúnlọ àtúnlọ títí tọ́lọ́ wọn bó fi gbàdúrà wa tó bá sì máa ṣe tó lábẹ́ òfin ọlọ́run ó ti tó kápẹ́ aláṣẹ àwọn mùsùlùmí ó pàkíyèsí ike lọ ṣe solatul istisqa kọ́nà òfin sànù wa kọ́rọ̀ jù fún wa tó bá ti rí bẹ́ẹ̀ gbogbo mùsùlùmí ó jáde láti lọ ṣe solatul istisqa àmọ́ tó bá yẹ pé ibi tẹ̀ ń gbé àwọn ẹni tó já láṣẹ níbẹ̀ tá a láláṣẹ gan àwọn olùmọ̀ àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí Ibn Abbas radiyallahu anhu sọ wa ulil amri minkum tọ́lọ́wọ́n bá sọ ní àwọn olùmọ̀ àwọn làkọ́kọ́ so àwọn ẹni tí wọ́n pa àyípa wọn láti ká sí bẹ́ẹ̀ kò túmọ̀ sí kíkẹ́ ẹ má lọ sí sọ̀látù listisqa kò túmọ̀ sí kíkẹ́ ẹ má lọ sí sọ̀látù listisqa ṣùgbọ́n tó dáa jù òun náà ni kí àwọn ẹni tó bá jẹ́ olùmọ̀ láwùjọ káwọn máa pàkíyèsí nígbà tójú ọ̀bá rọ̀ pé káwọn èèyàn lọ sí sọ̀látù listisqa nítorí kọ́ lọ́wọ́ bó bá wò pé kápò àwọn tó wọ́n dání ní ìgbẹ́rin yorùbá lẹ́nu pé wọ́n lè gbé láti ìsọ̀rọ̀ àìsàn ní káwọn ọmọ gbàdúrà ní. rárá o rárá ìbéèrè tó dáa ni ṣùgbọ́n oníbèrè sọ pé tá a bá ní káwọn tí èsì mùsùlùmí náà jáde pẹ̀lú wa a lè débi tá a ti ṣe sọ láti káwọn máa pàtẹ́wọ́ gẹ́gẹ́ bí ìṣe wọn ṣé eléyìí ò sì ní kó àti retí bora níbi sọ láti tiwa ìgbà táwọn mùsùlùmí àwọn olùmọ̀ islam sọ̀rọ̀ yẹn wọ́n sọ ní sọ pé ọwọ́ mùsùlùmí lè kú dá wà àwọn mùsùlùmí ló ń ṣèjọba dawla islamiyya ní dawla yín ìjọba ẹ̀sìn islam lẹ́ ń lò tó bá jẹ́ bẹ́ẹ̀ àwọn tí èsì mùsùlùmí ti bá ń gbé abẹ́ ìjọba ẹ̀sìn islam wọ́n máa ń pè wọ́n ní ahlodimma ahlodimma wọ́n tó ti sign contract pẹ̀lú ìjọba ẹ̀sìn islam contract yẹn dórí pé gan báwo lẹ́sìn máa dress torí pé kèfèrí ò gbọ́dọ̀ dress bí mùsùlùmí ó ṣe dress tíjọba ẹ̀sìn Islam bá wà torí pé wọ́n má bàa sí mú kí ẹ má bàa sí kèfèrí mú pé mùsùlùmí ni. bákan náà àwọn ẹni tí wọ́n jẹ́ káfìrí yẹn wọ́n ní owó ìtanràn tí wọ́n máa san fún dọ́là ìsìlámíyà so eléyìí nígbà tí wọ́n bá wà lábẹ́ control wa ìgbà náà la lè mú wọn jáde ṣùgbọ́n nìsín ìwọ sọ pé olómìnira àwọn náà sọ pé àwọn olómìnira tontori di eléyìí àwọn sọ pé àwọn náà ṣẹ̀sìn táwọn lẹ́yìn máa ń ṣe Allahu Akbar àwọn náà máa pariwo tontori ẹ̀ irú sìn kọ́ náà aleykum salaam. àtikárì ewu ó dìgbà tó jù bá bẹ̀rẹ̀ sí rọ̀ ó dìgbà táwọn ẹni bá rojò ní máa ń sọ pé Allahumma sayyiban nafi'a ọwọ́ òjò ti kán sí ọ ó ti ń kán sí ọ allahumma sayyiban nafi'a ọlọ́njọ́ ọ̀rọ̀ pọ̀pọ̀ wájọ sáǹfà náà. wọ́n ní ìjà lè fi aṣọ tí ajá bá fẹnu kàn sí sọ̀rẹ́ à bẹ́ẹ̀ ni nítorí pé Ànábì sallallahu alaihi wasallam sọ ni pé idha walagha al-kalbu fi ina'i ahadikum falyagsilhu sab'an ihdahunna bit-turab ní ìgbà tí ajá bá kẹnu bọ́nú gbẹ́ ẹnìkan nínú yín kọ́ fọ̀ lẹ́ẹ̀mejì ọ̀kan nínú ẹ̀ẹ̀mejì yẹn kọjá pẹ̀lú ìpẹ́ wọn sọ pé tó bá fẹnu kàn wá lásọ wọn sọ pé tó bá fẹnu kàn wá lásọ ká fọ̀ lẹ́ẹ̀mejì bó tilẹ̀ jẹ́ pápá kan nínú àwọn olùmọ̀ wọn sọ pé tó bá fẹnu kàn wá lásọ náà ìdájọ́ rẹ̀ bí ìdájọ́ ọkọ kẹnu bọ́nú gbá ni èyí tó tẹ̀wọ̀n jù ni pé kì í ṣe gbá lásọ rẹ̀ àsọ ni wọ́wọ́ so ẹlẹ́ẹ̀kejì tó bá jẹ́ ike ajá tó fẹnu kàn lára yẹn orí ìgbẹ́lẹ́nu rẹ̀ lọ́ wá fi ìgbẹ́hùn ló fi nà ọ́ lásọ ọgbọ́dọ̀ fọ aṣọ yẹn kìí ṣe nítorí pàjá fẹnu kàn án là àmọ́ nítorí pé gbẹ̀ yí ọ ní aṣọ. ẹ̀ tó bá wá jẹ́ pé ẹ̀sìn Islam sọ yìí pé ìgbà tí ajá bá kẹnu bọ́gbá wa tó yọ ahọ́n ká fọgbá yun lẹ́ẹ̀mejì ọ̀kan nínú ẹ̀mejì èjì pẹ̀lú ìpẹ́ báwo láti wá ṣe o. tọ́ba jẹ́ wípé ẹlẹ́dẹ̀ lọ́ba kẹnu gbọgbà wa ẹ̀mí ló láǹfọ̀ náà ẹ̀mí ló lẹ́yìn máa fọ̀ abẹ́rẹ́ ẹlẹ́dẹ̀ náà ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ kẹ́ ń kùn ni ẹ̀ kó àtọ́ba tẹnubọ́ lọ́la ń kọ́ ẹ̀ẹ̀kan ni ẹ̀ẹ̀kan ẹ̀ẹ̀kan láàbọ̀ torí pé ẹlẹ́dẹ̀ wà láyé anabi sallallahu alaihi wasallam ọlọ́run ẹlẹ́dẹ̀ nínú alukur'an anabi sọ pé tẹ́lẹ́dẹ̀ náà bá kẹnu bọ́nú ìgbà yín apá kan náà olùmọ̀wá ni a alkhinziru ziyada ẹni ẹlẹ́dẹ̀ ajá ni ó tún lékún táàbà ní káfọ́ lẹ́ẹ̀mẹ́ńlá kò sì gbọ́dọ̀ kéré sí ẹ̀ẹ̀méje tí ọ̀rọ̀ ọ̀rọ̀ ìkùnsẹ̀. téèyàn bá ń. àwọn náà túmọ̀ rẹ̀ fún ayọ̀bá tẹ́tẹ́ visa tẹ́tẹ́ ńkọ́ ẹ̀yọ́ ọ̀sẹ̀ sanwó so ọ̀sanwó ọ̀fẹ́ wọn fọ́n fọ́ọ̀mù yẹn ọ̀fẹ́ wọn máa fún fọ́ọ̀mù yẹn. síbẹ̀ ni wọ́n gba náà wọn ò ní gba owó kankan lọ́wọ́ yẹn whatsoever. wọ́n gbowó létà àbí wọ́n ní gbowó. ọ̀dà kò burú tó bá pé lóyún kò sí tẹ́tẹ́ mẹ́ wọ́n kàn pé tẹ́tẹ́ ṣe sùúrù kí wọ́n lọ lọ sí mẹ́ travel kàwé ẹni tó bá ti gba visa lottery ẹ mọ̀ yín pé tó wà entitled láti dọ́mà Amẹ́ríkà lẹ́yìn iye ọdún kan tí wọ́n bá ka ẹ̀sẹ̀ sí lọ́rùn wọ́n á gbà láti lọ́ọ́ máa jókòó láàrin wọn anabi sallallahu alaihi wasallam ni ẹ fi yé kò sí ntọ́kàn mi pẹ̀lú rẹ̀ mùsùlùmí tó lọ jókòó sáàrin àwọn kèfèrí tó mú kí wọ́n pọ̀ ló ọjọ́ ló ṣe jẹ́ àwọn á sọ pé wọ́n fẹ́ fi nàìjíríà lẹ̀ wọ́n fẹ́ ṣe kí irọ́ rẹ̀ bọ́ọ̀lù amẹ́ríkà náà wọ́n yìí pé ọ́ríjìn rẹ̀ nàìjíríà gbogbo àwọn tí ń di ọmọ kọ́ńtì mi wọ́n máa ń ní lákọọ́lẹ̀ nu rẹ́kọ̀dù torí ẹ̀tọ́ ọba ṣẹ̀ṣẹ̀ kan wọ́n lè páàkì ẹ̀ wọ́n páàkì ẹ̀ ránṣẹ́ ibi tí tó ti ń bọ̀ ẹlẹ́nìkan tí Britain fẹ́ gbé ránṣẹ́ sílùú rẹ̀ láti àsìkò tó ti pẹ́ tí wọ́n ò rí gbé ránṣẹ́ tó náà à wọ́n lọ dàrán ni àmọ́ ó sì fi hàn ọ̀pọ̀ ló bá ti gbọ́nà yìí òun náà gbọ́nà ni tó bá gbọ́nà yìí òun náà gbọ́nà ni wọ́n pè ní Abu Hamza al lánàá lánàá wọ́n tún sọ̀rọ̀ rẹ̀ nùrọ̀ yìí wọ́n ní kan ó ti pé à èyí tó bá da ọmọ Britain ẹni tí ẹ yọ padà bí títí ń bọ̀ bẹ́ẹ̀ náà làwọn ilẹ̀ lárúbáwá tí wọ́n bá fún yẹn ń wo ìjọ màálù àwọn tí ẹ̀kọ́ fún ọ nínú ìjọ màgbéka wọ́n kọ́ bẹ pé ibi tó ti wá o kọ́ńtì báyìí àwọn padà fún ọ ní ìwé ìjọ màálù yìí tó o bá tó kọ́ ọba ó létí òfin tí wọ́n fi fún ọ ní ìwé ọmọ àlù ibi tí wọ́n kọ́ kó o ti wá o wọ́n wà ọ lọ bẹ̀ kálukú òṣèlú. torí de eléyìí kò sí nǹkan tó bá dì nù tiwantiwa náà dá tọkàn máa tan ara rẹ jẹ àwọn ọ̀pọ̀lọpọ̀ náà lọ lọ sí amẹ́ríkà tẹ́pẹ́ iṣẹ́ tí kò lè ṣe ní nàìjíríà ní lọ sí máa gbálẹ̀ títì kọ́lá ń bẹ ní london ẹni tí ń ṣiṣẹ́ tí ò lè ṣe ń bì ti mú díẹ̀ kan àwọn náírà ọ̀pọ̀ ọ̀nà kíni ọ̀nà àti máa aleykum salaam tọba yẹ kó o lè kàn bá wà tọba ti lọ mú sí kíákíá máa sábà wà lè yẹsẹ kọ lọ ga síbẹ̀ torí pé gbogbo àwọn ọmọ ga síbẹ̀ wọn sábà rọrí kó wa lè o owó èkó èkó ni máa gbé gbogbo olóyìnbó yẹn ló lófin kan ìtumba tó bá fẹ́ kó ránṣẹ́ ó ní iye tó lè fi ránṣẹ́ tó máa ń sìn bọ̀ ó ní iye tó lè mú lọ kò pọ̀ ju ten thousand dollars ẹ lò wá ní ten thousand dollars tó ń tẹ́ra rẹ jẹ ojú ọ̀rọ̀ lárí títí lẹ̀kú mọ́pọ́n káàbọ̀ èló ni ten thousand dollars náà owó tí ọjà máa kankan one point kìíní kan million náà wà ní kíni ṣe náà ni wàá tún rí ẹ lọ máa ṣẹrú kọlọ̀ bá wa tuntun á náà ṣe jù báyìí lọ náà. ṣé akúnbẹ kékeré fi ìjà tó kí mu dáàmú náà bẹ́ẹ̀ ni kò ní ìtumọ̀ ní ìsìtọ́ bá ń fòdì aṣọ kírun ó wájú ọlọ́ọ̀. kìí ṣe sọ̀látù lè ṣe sọ́ọ̀ lẹ́ ń ṣe sọ́dáàbẹ̀ sọ́dáàbẹ̀ ní ìsìn àlejò kan ṣe sọ́lámù aláìkùm sọ́lámù aláìkùm ọwọ́ agbódì àsọjáde sí sọ̀rọ̀ pé wọ́n mọ̀ wù ọ́ nìkẹ́ à ẹ̀mẹ̀ mọ̀ ń dá yín lòun pé mọ̀ ń wọ aṣọ tẹ̀ wọ̀ náà so anabi sallallahu alaihi wasallam sọ pé innal musalliya idha qama yusalli fa innama yunaji rabbah falyanzur ahadukum kayfa yunaji. dájúdájú ẹni tí ń ṣe sọlá tó bá dúró tí ń ṣe sọlá tí ń ṣe ní bọ́lọ̀ ọba lọ́rọ̀ jẹ́ẹ́jẹ́ kó ní kálukú yẹn ọmọ àṣàkíyèsí ọ̀nà wo ló ń gbà bọ́lọ̀ lọ́rọ̀ jẹ́ẹ́jẹ́. ya bani adama khudhu zinatakum 'inda kulli masjid 'inda kulli masjid ń bẹ̀ yẹn kìí ṣe almasjidu maqsudan li innama almaqsudu huna 'inda as ẹ̀yin olùwàbò òdodo ẹ máa ṣọ̀ṣọ́ ní gbogbo ìgbà tẹ́ bá ṣe sọ̀lá kò sì ṣọ̀ṣọ́ nu awọ́sọ òdì àbọ̀sọ̀ wà mẹ́ ọ̀ṣọ́ṣọ́ mẹ́ ṣùgbọ́n bì bẹ́ẹ̀ sì ṣe mú wa nù pété abá fẹ́ ṣe sọ̀lá tó lè ṣe sọ́ ayé aṣọ wa sí òdì náà. àwọn obìnrin tí àwọn dùn lẹ́gbẹ̀ẹ́ kan kẹbi sọláàtì láàyè. àwọn máa sàmì ni nígbà tí imam bá ń ṣàdúrà àsìkò kan á ń bọ̀ nígbà tí imam bá ti tó bá ti kọ̀yìn tí ń yí aṣọ padà yẹn yóò máa ṣàdúrà so àwa náà abẹ́rẹ́ ṣiṣẹ́ tiwa kálukọ́ máa ṣe tiẹ̀ náà individually kó tó di pa abẹ́rẹ́ sọláàtì tẹlẹ ìjẹun ṣiṣẹ tí ìmáàmù bá ti fẹ́ parí kútúbà ǹjẹ́ ọmọ sọ fún wa ni pé ẹ pọ̀rọ̀ ẹ pọ̀ nítọrọ àforíjìn ẹ pọ̀ ní ìtọrọ ìkẹ́ ọlọ́run ọba ẹ pọ̀ ní ìtọrọ àánú ọlọ́run ẹ sì pọ̀ ní ìṣesàrà ẹ pọ̀ ní ìmọ̀ ṣàánú ara yín nítorí pé innama yarhamullahu min ibadihi ar-ruhama àwọn tí wọ́n bá láàánú nìkan lọ́lọ́run máa ń ṣàánú nínú àwọn ẹrú ẹ̀ náà. náà láti sọ òní òní pààrọ̀ ṣòkòtò ẹ̀wù tó wà lókè but bóyá tó fà á tó ń fi sọ bẹ́ẹ̀ ni pé tẹ́ ẹ̀ bá wọ ṣẹ́ẹ̀tì tó ti tó kíkẹ́ kó yí ṣẹ́ẹ̀tì àbí kó tún yí ṣòkòtò àà òní bọ́ ṣòkòtò ẹ̀wù tó wà lókè nìkan lọ́bọ̀ wàá sì rí dájú pé ń tọwọ́ sísàlẹ̀ yóò bó òhò rẹ̀ ńgbà tó bá bọ́ ṣẹ́ẹ̀tì àà òfin bá wà bà bà bà náà. ilẹ̀ wá dárí àwọ̀ náà. kò sí wàhálà ìwọ tó ọjọ́ lórí kọ́nà tiẹ̀ wọ́n pe àwọn èèyàn jáde bí tẹ̀ wọ́n náà. àwọn kan máa ń fi ìpè kìnnì. tẹ́ ẹ̀ bá rí funfun àbí ànábì. mo ti àti bíbí èrè kan lọ bẹ́ẹ̀ ṣe ni ọjà mi náà pé tẹ́ ẹ̀ bá ti rí funfun àbí ànábì ìkẹ́mi ṣé àwọn wa lè rí báyìí gbogbo tí ọjọ́ mọ́ra wọn náà náà àwọn alẹ́ kún sọ́nà. àwọn bẹ́ẹ̀ máa ń sẹ́ bùkátà òjò sí ni àṣẹ lónìí àtúnṣe lọ́la àtúnṣe lọ́túnla tó àmọ́ tí ò ní ní àwọn èèyàn lára bí kápá àṣẹ lónìí àtúnṣe pé tó bá tún di lọ́túnla ká tún pàdé bójú ọba rọ wàhálà kàdà ẹ máa ń pé láwọn ìlú kan pàápàá láwọn ọdún tó kọjá ojú ọrọ̀ ojú ọrọ̀ àwọn olórí ń pè àwọn èèyàn lọ sí sọlátù lẹsítọsíkọ ẹjá lọ sí sọlátù lẹsítọsíkọ so wọn ṣe ṣe ṣe ṣe ṣe òjò tún rọ̀ kò túmọ̀ sí pọ́ lọ́wọ́ gbàdúrà lọ́wọ́ gbàdúrà torí pé ẹ̀sìn tẹ̀ ń ṣe ní ìsìn tí ó bá sí ìta ẹ̀rọ òjò ẹ̀ bá ti ṣe níbẹ̀ mọ̀ bẹ́ẹ̀ tó ẹ̀ ló ti jẹ́ pé ní Saudi yẹn from time to time ẹ̀rí tíjọba ń pa aláṣẹ pé lọ sí sọláàtì lè sọ̀sọ̀kà ní gbogbo kọ́ńtì lórójú ìrọ̀ ẹ sì sọláàtì lè sọ̀sọ̀kà lè ṣe ṣe ṣe ṣe ṣe throughout the year tójú òní rọ̀ ẹ sì lè ṣe kójú ọrọ̀ díẹ̀ so àìrọ̀ rẹ̀ kò túmọ̀ sí wípé bọ́yọ́ lọ́wọ́ gba àdúrà yín rírọ̀ rẹ̀ kò sì túmọ̀ sí pé ọlọ́run gbàdúrà yín ó lè rọ̀ ó jẹ́ pọ́nà wọn bá fi dẹ́yìn ó sì lè máa rọ̀ kó ní kó lọ́n fẹ́ fi wò ṣé ẹ̀ ní yé tún pè ó àbẹ́ máa pè ó tó gbogbo ẹ̀ kò sí tọ́lọ̀ ọba ò lè ṣe so ṣùgbọ́n sọ́wọ́ ayẹ káyipé ńgbà tá a ṣe wàhálà a ṣe ìṣẹ̀ṣọ́ a ṣe ìṣẹ̀ṣọ́ títí ọlọ́run rọ̀jò fún wa àwa sàǹfààní lára òjò yẹn ṣẹ̀rọ̀ kíkọ̀ yẹ ẹ̀hán ló fi jẹ́ kó jòbí ṣe ń rọ̀ tó lọ́dọ̀ tó wá ń bì èyí tá à ń fi ń ọ̀pọ̀ èyí tá à ń fi ń pọ̀pọ̀ kọ́lọ̀ ń lè máa fi sàǹfààní so ẹ̀ka kan omi kan kò yẹ kó sófò ẹ̀ka ní ọ̀nà tó yẹ pé at the end of the day ìjọba ò níbi tí ń gba gbogbo àgbàrá òjò yẹn sí tó yẹ pé wọ́n fọ̀ yọ ọ̀mà àwọn èèyàn tún máa mú títí tójú omi ò tún fi dé so ṣùgbọ́n ní tiẹ̀ ń dúró níbì kan tí sì ń péjọ síbì kan kò délé wa àbọ̀délé tí ọ̀dà omi kankan kálukú léka so eléyìí jẹ́ bí wọ́n nítorí pé àwọn ẹni tí wọ́n ta omi tí wọ́n ta táǹkì omi tí wọ́n ta àwọn ọ̀fẹ́ kújọba ó tún ṣe toró mi kún wọ́n ta òkun bẹ̀ bàjẹ́ ni ẹ̀sẹ̀ bí dá ẹ̀sẹ̀ bí bóyá òkun ni àti aláǹfààní rẹ̀ wọn ò pọ́ǹpù ẹ̀ sáwọn èèyàn ń lé wọn owó láti san bá yẹ káwọn ìjọba wa wọ́n ṣàánú àwọn èèyàn o ìtumọ̀ pé ẹ̀ ń ṣèjọba náà ẹni tí bá ń ṣèjọba yóò láàánú àwọn èèyàn ẹni tí máa ń ṣèjọba yóò máa wá ìrọ̀rùn fáwọn èèyàn nítorí pé gbogbo ẹni tó bá ní ipò kan ní ipò àmójútó lórí àwọn kan nínú ìjọ ànábì sallallahu alaihi wasallam ànábì ni tó bá fi lè fúnlẹ̀ mọ́ wọn ọlọ́run ọbọ̀ lè mú nà torí ẹ̀ ó yẹ káwọn tó ń ṣèjọba tiwa náà káwọn náà wọ́n láàánú omi ó yẹ kó wà lè kàlùkù eléyìí essential need àwọn èèyàn ni ọ̀sẹ̀ nídìí pé ibi kan la lè fún àlè fún bìkan ṣé bó wọ aláfẹ́ra gàtí èso ọ̀fẹ́ tẹ́lẹ̀ ìjẹ́bù sì jẹ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka.